لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين احمده واجلله واشكره على نعمه ظاهره وباطنه واشهد ان لا اله الا هو شهاده من يرجو رحمته ويخاف عقابه واصلي واسلم على نبينا محمد المبعوث رحمة للعالمين خير خلق الله على الإطلاق وأكرم الخلق على الله وأحب وأحبهم إلى الله اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله فهذه وصية ربنا لجميع الخلق لننال الفوز في الدنيا والآخرة قال الله سبحانه وتسامى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام أرسل الله رسوله ليوحد القلوب وليجمع الله به شتات المسلمين لنوحد الله لنرجع الى احكامه لذلك جعل الله رسوله فرقا بين الناس فرقا بين اهل السعاده والشقاوه فرقا بين اهل الجنه والنار الرسول ادى هذه الامانه هذه الامانه العظمى بكل ما اعطاه الله سبحانه وتعالى من العلم نشر هذا الدين دخل المدينة كما سلف وآواه الأنصار من الأوس والخزرج فلما استقر رسول الله صلى الله عليه وسلم بالمدينة أراد أن يذهب عن المهاجرين وحشة الغربة التي أصابتهم بسبب الهجرة لأنهم بتركهم أموالهم وبتركهم ديارهم وأهليهم صاروا فقراء بعد أن قد كانوا أغنياء آخى رسول الله صلى الله عليه وسلم بين المهاجرين والأنصار في دار أنس بن مالك على قول كما قال بل قال بعض العلم آخى رسول الله صلى الله عليه وسلم بين المهاجر والأنصار في المسجد آخى بينهم في السنة الأولى من الهجرة قال بعضهم بالتأيين بل آخى بينهم وقت بناء المسجد قال بعضهم لا بل آخى بينهم بعد ثلاثة أشهر من قدومه المدينة صلى الله عليه وسلم قال بعض بل بعد تسعة أشهر من قدوم المدينة قال بعض بل بعد سنة من قدوم المدينة وقال بعضهم بل بعد شهر رحم الله الجميع لكن آخى رسول الله صلى الله عليه وسلم بين المهاجرين والأنصار وآد المؤاخاة متنوئة لأنه قد سبق أن آخر بينهم بمكة أنكر هذا بعض للعلم لكنه ثبت بإسناد صحيح كما سلف واليوم تستمر هذه الخطبة في ماهية وثمرة وثمرة هذه المؤاخاة وثمرتها كثيرة منها المواساة ومنها التعاعد والتقاعد للتعاضد والتساعد والاتفاق والتعاون والتضامن على البر وعلى الحق والتقوى كما أمرنا ربنا سبحانه وتعالى في سورة المائدة وقال فلما بعد سوان المسلمين اترى ní كرات النبي صلى الله عليه وسلم ẹ̀ńtọ́lọ́n bárakì bàmá jẹ́ kẹ́ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí ànábì wa bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́wọ́ kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba alikiyama ẹ̀yọ́ máa yànú ẹ̀sìn mò ń fi àsìkò yìí ràn létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí òsèré náà létí ìbẹ̀rù rẹ̀ àní takullah ẹ̀jẹ̀ akọ̀nù rẹ̀ Allah subhanahu wa ta'ala ọ̀pá tó lórí tẹ̀lẹ́mù wà láṣẹ ká bẹ̀rù ní àyìnbó yìí ọ̀nà ní alukur'an ọ̀pọ̀ aláṣẹ bẹ́ẹ̀ ó sì ń jóye wa wípé kèésà wa nìkan o àti àti àti lọ ṣáájú wa àti àwa náà àní takulọ àwa ń bi Allah subhanahu wa ta'ala wípé ìpáyà rẹ̀ tọ́jà di tòótọ́ kọjọ́ kọ́dàsọ ẹ̀bọ ẹnì kọ̀ọ̀kan wa. bákan náà à ń tọrọ àlékún ìkírọ̀ àti gẹ̀rẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ẹ̀ ń tọ́lọ̀ ń tọ́lọ̀ àti máa jẹ́ ìkẹ́ fún gbogbo wa lẹ́ẹ̀kẹ́ sí kan náà òun ni àmú ẹ̀kọ́ nínú ìrántí Allah subhanahu wa ta'ala tọrọ ń sẹ́ nítorí pé ìran nàbì ń sẹ́yìn ìkẹ́ ni Allah subhanahu wa ta'ala ló pè é mọ́jọ ọjà sí ìyàfẹ́mi àtẹ̀yìn kí ló sún wa débi kútúbà yìí òun náà ni àdàdálẹ̀ tí àwọn èèyàn fi ń jìrọ̀ ojú ọ̀nà nàbì sallallahu alaihi wasallam tọ̀tọ̀ lódìdí lẹ́nìí bàbá wa kan àgbà ọ̀mọ̀wé ni kọ́lọ́ méje kọ́rọ̀ wọn dàrú ọlọ́run wá fi súnà kẹ́ wọn wọ́n wá máa ń ronú jinlẹ̀ wọ́n ní kò sí ìjà kankan tí ń bẹ láàrin àwọn ẹ̀dá àti ọlọ́run ọba tó dá wọn láyé lẹ́nìí ju wípé àwọn èèyàn fẹ́ ṣẹ̀sìn ọlọ́run bí wọ́n ṣe fẹ́ kì í ṣe bọ́lọ̀ ṣe fẹ́. òǹkàlùkù ọfẹ́ fi ìròrí rẹ̀ sin lọ́hùn kèé ṣe bọ́lọ̀ ń ṣe níka sin òun èyí tí ń dájà lẹ́nu. anabi sallallahu alaihi tuutọ ó fi fọnà ẹlẹ tó ṣe ìjírọ ìjírọ yìí ẹ̀kọ́ tó kún fún èntọ pààyàn kéré ìyà wàhálà ìfòòró ni ṣé bí wa lọ bá wọn táàbà wa máa rántí ìjírọ̀ ní si tí èsì ìsepọ̀ ọdún yẹn a rántí gbogbo ń tọ́sílẹ̀ anabi ànábì odò dídí ẹ̀kọ́ fún wa ni wọn wá ní atú ta atukọlu ta awọ akọ ọmọ ala nlɔ lọ sí adamasingba fún o kí ló fà á àwọn kan náà ní àsúnmọ́jọba tí wọ́n sì mọ̀ wípé ìgbọ́lidé yìí oúnjẹ ni fáwọn kèésì ẹ̀sìn ọlọ́mọ ìlẹ́lẹ́yìn ó ti di nǹkan míì kẹ́ẹ̀sì wàá sọ fún ìjọba pé ìjọba ẹ dákun táwọn ọba ṣe báyà wò lè jẹun à lè yó kò sínú ẹ̀sìn ọlọ́run kò sì fi rán nàbí sàlám ṣùgbọ́n àwa la gbé bọ̀ wọ́n ti mọ̀ pé ìjọba wà ní kílẹ̀ wá ń dàn láàmú sí la fi ń pariwo fún wa wípé lẹ́yìn tó rírì ọ̀dàrú o tí ààrẹ ò sì máa ṣe o kò sẹ́ńtì ẹ̀ lè bi pé ọlọ́run tí ààrẹ ni pé a ìhìn tí mò ń tọrọ gan nu. ẹlòmíì ò ayé rẹ kí èdè títí títí tí nígbà tó lọ́wọ́ nílò yọ̀ọ̀bà tó dọ̀wọ́ gbẹ̀yìn ní òun pa tí ó olúwa ti pè òun tó gba ago gbogbo ti ń sá fún náà onípòhùn ọ̀fẹ́ wọn náà lọ́sọ̀ àtàlà ṣùgbọ́n bó o láṣẹjọ gbọ́yé àtobìnrin àtọkùnrin wa wípé èntọ́ da tí ó mú ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan láyé oníkéèyàn ọmọ lọ gba búrẹ́dì lọ́wọ́ èṣù àwọn èèyàn wa ń lọ gba búrẹ́dì lọ́wọ́ èṣù tí wọ́n bá wá gbà tán wọ́n wà máa mú búrẹ́dì ń káàkiri ẹ bá wa bí pé kílẹ̀ ń wá wọ́n làwọn ń wá tí ọlọ́run pé ń ló ṣeé jẹ ẹ gba búrẹ́dì lọ́wọ́ èṣù ẹ fi tí ọlọ́run ọba jẹ. Allah subhanahu wa ta'ala ọba ìmọ̀ni ara àwọn ẹ̀kọ́ yìí tá a wá rí anabi sallallahu alaihi wasallam tó dé Madina wọ́n gbà lálejò ó sọ̀kalẹ̀ sílé sàbẹ́ẹ̀nì Abu Ayyub al-Ansari khalidu ibnu zayd radiyallahu ta'ala anhu arda bóòlù ṣe bá nàbẹ́sà sàlám lò abu ayubu yìí ká lè mọ èèmọ̀ tí bẹ́ẹ̀ làwọn sọ̀hábà yìí ọdún tó wá sí basrọ abdulhamid abbas ó ní ali fi ibẹ̀ ń gbà náà lọ́hùn kó máa jẹ́ olùdarí ẹ̀sìn abdulhamid abbas ọmọ ẹ̀gbọ́n bàbá nàbì ni o. ala qawlin a sì lè pé ọmọ àbúrò bàbá nàbì ni ala ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ abdullahi bá abbas bó ṣe súnmọ́ sí ọlọ́run tó bí ìṣètò bó ṣe jẹ́ gómìnà tó ọwọ́ akókú ní ilé ilé rẹ̀ ti ń gbé gbọ́dọ̀ pé ilé ìjọba o kẹ́nìkan wá gómìnà wá kí gómìnà sì torí ẹ̀ kúkú ibi ìlọ ọ. wọ́n wọ́n ní abúlé abúlé abasi kí ló tó fi kókó ńlé fún abu ayub ó ní wàláyé tí wọ́n bá tún fóun lé mi tó ju báyìí lọ kádà tọ́jẹ́ pé lé òun lè sọ̀kalẹ̀ láti sánmà tó ń gbìlá dìjẹ́ náà òun ó bòóde fẹ́ ni ṣé ẹ̀ mọ́jú ó bòóde fún sí ọlọ́run ni sallallahu sallam kí lóun wá fẹ́ fi tẹ́ lọ́rùn tó tó dáadáa tó ti ṣe ríhun ọjà dé nílé ẹ̀ pátápátá yóò jẹ yóò mu fúnra gómìnà ni wá ń gbé fún àwọn eléyìí àwọn èèwọ̀ yìí anamisa asalam wa ṣe ìkọ́wù láàrin wọn ilmahat òun lọ dàrú láàrin wa lónìí tó fi jẹ́ wípé akànjọ dàrú gbọ̀n sí ni inú kankan náà kà ń gbé kì sokotọjọ lóòkè ni a tún sọ nǹkan míì lẹ́yìn ìsálámà ṣùgbọ́n àwọn ẹni ẹ̀sà ni wọ́n nú ẹ̀sà kí fi jẹ́ ẹ̀sà nú ẹ̀sà anamisa asalam wa rí i pé ah wọ́n ti de àwọn èèyàn fi lẹ́fọ̀nà ẹ̀ lẹ́ẹ̀ ìlú tí a ń dé yìí wọ́n dàbí ọba ńlá mu ó dé ní wàbáwù Madina ìbẹ́ńbẹ́ lódìdí ìlú tó ní ìgbóná nù ni tó jẹ́ pé ó sọ̀wọ́n nú àjòjì tí ó gbé láàrin oṣù kẹsí méjì tí ò ní rí àárẹ̀ tí ó fi fẹ́ máa tọrọ kú ntí ojú àwọn sàbẹ̀ kan àgàntí wọn láti Mẹ́kà Abubakar bilalu wọn pọ̀ báwọn ibà bí ẹni pé wọn ó kù ńjọ́ kejì tó ṣe gbogbo wọn ìtọ̀rọ̀ pọ̀ lórí yẹn ṣùgbọ́n sọ́sán mo wá wò pé àkìlà bá ṣe báyìí bákan náà Madina rè alópin mẹ́ta Yahudi ń bẹ́ ńgò kan àwọn afọjúṣe mọ́fọkànṣe mọ̀nàfíkì wọ́n sì ń pẹ̀rọ lára nàbì igun kan níyàn àwọn muhajirat ansor tí wọ́n gbà pátápátá igun kan ni wọ́n àdánwò tí ń bẹ Mẹ́kà ó ń làdánwò ṣíríkù nígbà náà lọ́hùn ẹbọ ṣùgbọ́n ń bá fẹ́ ṣe ìsìláàmù nù wọn ìsìláàmù tó pure ni ó ṣe kò sí nífàákù kò sí wà mọ̀fọ́ ojúṣe ìfọkànṣe ṣùgbọ́n bá ti hàn dé Mẹ́dínà ìwà nífàákù dé ẹ wá máa wèmọ́ ọlọ́run nínú gbogbo muhajirun pátá kò sí mọ̀nàfíkì ẹyọ kan bẹ̀ nítorí pé àwọn ọ̀gbà sílámù ju ìwòjú rẹ̀ ọlọ́run lọ ìwòjú rẹ̀ iná iná sì sọ wọ́n dẹ́ntì ń padà wá ń rágó yìí ṣùgbọ́n Mẹ́dínà tá a lọ́ dání fàákù ilẹ̀ kọ́dà tó tún ha dànù lẹ́mìí wípé òun ò ní ìsìlámù kankan gbà ń tóun kó torí pé àwọn kan wá fi ara kínú wàhálà wọn tí àrùsọ̀rọ̀ padà gba túbà wọn àwọn kan bá lọ tí wọ́n rà nù ná ibẹ̀ náà ni nìfàkù ti pín méjì àní amali àti akọ́dí nìfàkù là akọ́dí ẹ̀ ń bá ní pẹ́rẹ́ òkè rẹ̀ òkè òǹtọ̀ làwọn làwọn kẹfìrí yóò wà ní ọgbẹ́ àlìkí àmà nù ná ìsàlẹ̀ ni ọ wà kí náà ni wípé mò ń lọ sí ìsìláàmù tí ò sì sí ìsìláàmù lẹ́mìí mi kankan mo fẹ́ lọ da sí ànábìrù ń yẹ ṣe mùsùlùmí ìmà kírun bọ́ bá nínú kí n lọ Mákà ń lọ Mákà bọ́nà mi kí n hákùrà níta nítorí ẹ̀ kí n lè rí nǹkan ìṣe ń ọ̀ha bọ́nà mi kí n máa kọ́ mọ́sálásí fún ẹ ń máa kọ́ mọ́sálásí bọ́nà mi kí n dá mọ́sálásí alẹ́ ń dá mọ́sálásí alẹ́ ṣùgbọ́n àníyàn mi láàrin mi àtọ́lọ́ ni wípé n yéé ṣe mùsùlùmí ọlọ́run jẹ́rìí mi dọ́dọ̀ rẹ o n ò ṣe islámù. nifaku akọ́dí nìyẹn lọ́lọ́run sọ wípé innal fi dárúkẹ̀lẹ̀ asfali tójútódì àwọn ohun ìfitẹ́lẹ̀ náà nífàkù amali òun ni kéèyàn máa torí nǹkan kankan máa fojú ẹ̀sìn ọlọ́run gbolẹ̀ kéèyàn máa torí nǹkan kan tí ń wá ní ayé kọ́ máa dẹ̀sìn Allah subhanahu wa ta'ala rú bóńtọ̀ ń bá ti jẹ́ pé ìsìláàmù ṣùgbọ́n isi ọwọ́ rẹ̀ isi ọwọ́ ah, mọ̀nàfíìkì ni ṣùgbọ́n ìsìláàmù dúró lẹ́mìí rẹ̀ bóun ìsìláàmù sì lè dúró lẹ́mìí yẹn téèyàn ó sì máa ṣiṣẹ́ mọ̀nàfíìkì sí àkèfèrè mùsùlùmí ní tòótọ́ kò sì dá nǹkan pọ̀ má lọ́sọ̀ àtàlá ṣùgbọ́n bó ṣe rí wọn tí wọ́n bá kó wọn rógà wọ́n kó wọn so dpo kan dé ni ó ní okay okay okay well because ọ̀túnla náà ni one one january one ẹ máa bèrè lọ́wọ́ gbogbo àwọn àkíyèsí òsì yẹn èyí tó bá ti jẹ́ christian nù ẹ̀dá lẹ́kọ̀ọ́ lọ sọdún lé àwọn kan sì takú kí ló kọjọ ní suleiman kí ló kọjọ ní yakub tí wàá wò pé jẹ́ kí n lè bọ́ ń bi àlámẹ́rì jẹ́ n pera mi ní nǹkan mi ẹni tọ́ba pera ẹ̀ ní jọ́ọ̀nù níbẹ̀ kìí ṣe mọ̀nàfíkì torí pé múkúrọ̀wù ni ṣùgbọ́n n tá a fẹ́ sọ òun ni kéèyàn lọ rèé gbólọ́wọ́ àwọn olóṣèlú kọ́ wá wá mọ́sálásí ń bì kọ́ wá máa sọ̀rọ̀ pípé à sẹ́ẹ̀mà ìgbà táwọn ibi náà mú sẹ̀ríà ayé ìlàjú sẹ́ni mo fẹ́ kẹ́ get mi dáadáa o ayé ìlàjú gbogbo gbà yẹn sẹ́ni tó ń bẹ́ńtà ní ìsìn tí à ń lè ṣe because tá a bá kú gbogbo ẹ̀ràn náà bí wọ́n ṣe máa ba gbogbo ẹ̀jẹ̀ lọ nìyẹn bàtà sí tọ́lọ̀ ti ṣeun tá a ti rọ́kọ ọkọ̀ ilé àkàn sókòtò rẹ̀ ọ̀balẹ̀ ilé àtún ìyàwó ẹ̀ ó tún nírun gbọ̀n a bá ti rú àwọn náà nínú áùsì ọkàn ó ti ẹ̀ balẹ̀ táwọn bá ní ìdí nǹkan àwọn náà máa gbà fún wa ó sì ti gba ten million sápò ọwọ́ ń parọ́ fún wa ọwọ́ ń tán wa àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ni ọ̀fíìsì aṣojú ọ̀rọ̀ ìjọba nítorí ìjọmọ́rú ẹ̀sìn o ìwọ ni wọ́n wá mùsùlùmí wọ́n já àwọn mọ́sálásí wọn wọ́n pa bíi mẹ́wàá nù wọn wọ́n sa ogun ládà àwọn tí wọ́n wá ṣiṣẹ́ wọ́n wá kọ́ọ̀lù rẹ lágbájá oníyà àwọn làwọn ń ọ̀rọ̀ yẹn o sẹ́ndì àkáàdì nọ́mbà rẹ ó sẹ́ndì ẹ̀ láàrin ìṣẹ́jú márùn orí twenty million naira tó rọ́ọ̀nà tìyàn dá ó ju ọ̀nà million lọ twenty million torí pé ah twenty million naira kò sí wàhálà ó sì lọ ó sì lọ sọ àwọn price sí de kí ni wọ́n sọ náà ah, òun la sojú ìjọba fún tọ́jú mọ́rọ̀ islam ṣe rí prime ta ní nínú islam lẹ́nu òun náà ni àwọn alákatakí ti pọ̀ jù nù wa so àwọn boko haram ti Ọ̀yọ́ state àwọn ni wọ́n dẹ̀ kí o so àwọn alákatakí ti inú wa ni wọ́n ṣiṣẹ́ yẹn kódà gbogbo ẹ̀mí wọn ni pé àwa ìyàwó ọjọ́ yìí wọn inú jẹ́ kí ìyàwó jẹ wọn bọ́tà àwọn òsínú gbogbo wàhálà báyìí àwọn kílẹ̀ sọ fún ìjọba pé ìlú ẹ̀ ò ní dàrú awasi sì wà níbi kọ́ o church mìíràn abẹ́yàn jẹ́sẹ̀s ọwá jẹ́ mùsùlùmí òun náà but n wo pe ṣé bóun ṣe máa wá sóòótọ́ lọ rèé tó wo ní lọ́fíìsì labuja gbogbo àwọn ọ̀rẹ́ òun ti promotion ní k'i kan yìí kí lọ́ọ́ tà lásìkò yóò ọkọ̀ wàbí kankan nǹkan lórí ibi àwọn àfáà súnà àwọn àfáà rí ari ti ń ṣe hálùkọ̀ fáwọn èèyàn fún ìjọba pé àwọn kan máa ń jọ ní gbogbo thursday láftà ansir so but ẹgbẹ́ gẹ́bí mùsùlùmí tẹ̀mí jẹ́ tẹ́ ẹ bá lọ sí wà lọ́dọ̀ wọn wọ́n mọ̀ pé kíni yẹn ní alikọ̀ ntí ń jẹ́ alikọ̀ ni pé níbo ni wọ́n ti máa ń jókòó láti pètò pèrò ìdojú ìjọba kolẹ̀ ní kíni yẹn gangan bọ́tẹ́ yóò lè mọ̀ túmẹ̀ ẹ̀ẹ́ but wọ́n ń lò wọn ò ní sọ Yorùbá wọn ò ní sọ èbò but wọ́n mọ̀ pé àwọn lọ alikọ̀ alikọ̀ ní wọ́n bá rán àmì wà ní tòótọ́ àwọn yóò bá dúró ní títì sọ ìbúra ìbúlẹ̀ lọ́rùn ni ẹ̀ẹ́ kí ni alikọ yẹ ah, bá a ṣe máa ń lọ náà ni alikọ ni sétí náà sì kún ó kún fasokoto kéètì ń darúgbọ̀n sí kọ̀mọ̀tún bá alikọ ọ̀sán àlọ́ alikọ náà náà ni wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ní náà ah, alikọ òkè ẹnì yóò parọ́ wọ́n mú yòó sọ̀wọ́ bí pé kí ni ìtumọ̀ kí ni wọ́n sọ túmọ̀ kí ni ẹ̀ gẹ́gẹ́ fún wa ní Yorùbá ó mì pé ibi tó tu sí náà nìtumọ̀ ẹ̀ pé ibi tí wọ́n ti ń pètò pèrò bóun ó ṣe dojú ìjọba kólẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n fún promotion gbogbo àwọn mùsùlùmí tí mẹ́mbẹ̀ wọn ni wọ́n kún ọ̀sẹ́ wọn ṣé ẹ mọ̀ pé ntó ṣe ntó burúkú jáì ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ tí ẹ bá ṣe wí pé ọ̀sẹ̀ bọ àbò onílẹ́mìí pọ̀ wọ́n ṣe mùsùlùmí mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run kíní ìní ń dàrú tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń lé àwọn èèyàn ní kíní o ní kèfèrí láà à ń bọ̀ nígbẹ̀yìn ẹ̀ tí ó fi clear sí dáadáa la ilaha illallah sallam anusasalamu wa adi mẹ́jìnnà ìhọ́wù tí ń sẹ́yìn àti ń bá bọ̀ níjẹ̀jọ́ ìmọ̀ sún àwọn èèyàn pọ̀ ìlànà ìdìbà yìí kò sí agbára mọ́ fọ́pọ̀lọpọ̀ kò sí ara mọ́ tí èèyàn lè máa bá nájú tí wàhálà bá dé tí mo lè lọ fọ̀rọ̀ mi lọ pé ọ̀rẹ́ mi ti ẹ̀ gbọ́ nǹkan báyìí kò sí mọ́ kò sówó kò sílé fọ́pọ̀lọpọ̀ náà ó ń sọ ọlọ́run wá sí ìkọ́ ọ̀rọ̀ wa pé méjì apá kan ní mọ́sálásí ló ti ṣe ṣùgbọ́n anásùnmí Málíkì ní ilé àwọn ni akhar sọ̀rọ̀sán bẹ́ẹ̀ náà àjìnnì wọlé ansọ́r fi dáàrí náà fi dáàrí náà ilé wa ni ọ̀sán àsálàm ti ṣe ìkọ́wù láàrin àwọn muhajirun àti àwọn ansọ́r wọ́n jẹ́ ọ̀nrẹ́dì inda kọ́wlin wọ́n fi kọ́lin akhar náìntì ni wọ́n kọ́ọ̀lù tó sọ pé ọ̀nrẹ́dì fifteen nu ansọ́r fifteen nu tani o muhajirun àti sọ díẹ̀ bí eléyìí níjẹjọ kí wá ni ìkọ́wù ìfẹ́ mú wa ìsopọ̀ yìí kí ló fẹ́ mú wa ṣé ẹ rí àwọn sọ̀hábà téèyàn bá fẹ́ ṣàṣedànù sẹ́ láyé lórí ìsìláàmù yìí kó mú ẹ̀kẹ́ èbú wọn kó mú pọ̀n kó máa bú àwọn sàbẹ ó fẹ́ ṣàṣedànù sẹ́nu ó ń sọ̀rọ̀ sàṣàràn kó tó lọ ó ní láti ṣubú àṣàbì ẹ má bú àwọn sàbẹ mi kò gbẹnu yín wàláì kò sì gbẹnu wa wàláì kò gbẹnu wa wàláì kò gbẹnu wa. kẹ́nìkan wá jáde lẹ́nìí kọ́ máa sọ wípé àbúrò irọ́ wo ta ní jà àbúrò irọ́ mo ní sẹ́wù ṣègè wọ́n sọ̀rọ̀ báyìí wọ́n sọ pé àbúrò irọ́ kò ní ìdíkàbọ̀ jiyàn mọ́ ṣebí fúnra náà lọ́ọ́ fẹnu rẹ pé ọ̀gá rẹ̀ ń ṣègè nìsín. Ànábì sallallahu alaihi wasallam kò sọ̀rọ̀ fún àṣà àbẹ́yìí rí kí wọ́n máa yiri ẹ̀wò báyìí ìyìn tó sì mú ọ sóríire òun náà ni pé banao dinahum wa aqaidahum alalikitabi wa sunna òun náà ni aslaini thabitaini rọsikhain ibi tí wọn mú ẹsìn wọn tí wọn mọlé orí ntọ́lọ̀ ń wí àti ntá nàbì bá wí oní amalé ní àfìsinmi nígbà tí ìkọ́ yìí ń ṣẹlẹ̀ a sọ níjẹjọ wípé kọ̀kárí ṣùgbọ́n sì wọnú ara wọn lórí ìkọ̀kárí àwọn ìtọ́jẹ́mọ̀ àjírún àti ansor tánàbì hara wọn fún wọn alẹ́ pẹ̀lú yòó nǹkan ṣùgbọ́n àwọn kan tún bẹ́nu mọ̀ àjírún àti mọ̀ àjírún tó yẹ pé ànábì fi hàn fúnra wọn pé ìwọ àti lágbájá ẹ ti jọdọ̀ máa yá kí wàá ní àwọn mọ̀ àkọ́tù ìkónú ara ń tó kónú ni wípé ẹ jọ mọ̀ ara yín lọ́wọ́ sọ̀rọ̀ mọ̀ yára ni ebi ọ̀gbọ́dọ̀ pákó oyó ọ gbọ́dọ̀ máa wọṣọ kọ wà ń hóhò ó sì gbọ́dọ̀ máa rẹ́rìn kó wọn máa sunkún ẹ gbogbo táwọn bí n kalẹ̀ pápá ń bá rí ẹ tọ ọba kú ṣáájú rẹ yóò jogún rẹ kọ́lá tọ́ba sì kú ṣáájú rẹ ìwọ náà jogún rẹ ẹ jọ jogún ara yín tàwárùfin bẹ láàrin gbogbo wọn sì gbà bẹ́ẹ̀ nígbà tí rúùhù kiri ọwọ́ a máa ṣẹlẹ̀ láàrin àwọn muhajirun àti ansor wọ́n wá tánú ara wọn bí ìgbà tí ìtẹ́tù fi bá wọn lò ìsowọ́pọ̀ lọ́mọ ìyá yìí ọwọ́ alẹ́ ju bí ọmọ ìyá tí àjọgbàbí kan náà wáyé lọ. ara àwọn ìmọ̀ tí ansori ṣe sáà dùbúndùn rọ̀bì oni anabi ṣe ikhawu bainahu wa baina abdulrahman bin awf jama àwọn méjèèjì wọn ti tó ní àpẹẹrẹ nta alemu aladun ayokun na bẹ́ẹ̀ kúrò náà ṣe rí nu saadu lé abdulrahman ibn awf ó lè lọ́wọ́ mú oni tafaddal ya akhi ọdọ ọmọ ya náà nu ya mi jẹ́ àlọ́lé wọ́n jọ lọ́lé wọ́n lọ́lé ń gbọ́ ọ̀dàjókòó lọ́fẹ́ jẹ ọkẹ́ balẹ̀ ó wá ní yá abdulrahman ìrẹ abdulrahman bó o ṣe ń wò mí ana aktharu al-ansori malan gbogbo madina yìí kò sẹ́ni lówó tó mi nù àwọn ansori mú ní owó tí èsì kéke ń tù wá sọ̀kà ọ fa aqsimu mali nisfain gbogbo dúkìá ìbò ṣe pọ̀ tó lónìí yìí sì dá méjì nínú ìwáyà mi unansifu kamali àjọ mú dọ́gbandọ́gba ó mú fifty èmi náà ó mú fifty One lòr ayé zawjatayi ìyàwó méjì mo ní One lòr ayé zawjatayi yà èyí tó bá wù ọ̀nú ọ̀kánú àyò méjèèjì hawaita tẹ́ ẹ pé ńlọ́fà ìjùlójú rẹ tó ti ọlọ́run tó tọkàn rẹ wá. tanazaltu laka anha fàyídà halat tazawataha ń fi ilẹ̀ fún ọ bó ṣe yà lé bẹ̀ bó ṣe yàwó bẹ̀ ń fi ilẹ̀ fún ọ èyí tó bá ti wọ̀ ń bẹ̀ ni o mú tí wọ́n bá ti parí ìdá wọn jama kakọ ní sòrò náà téèyàn bá ti ẹ̀gbà pé ìmánì kó sí yẹn la kó sí yẹn la ó wá aráyè jókòó lára èèyàn ìbẹ̀rù ọlọ́run wá bóyàn dàrú kéèyàn ò pín dúkìá méjì ọmọ ya aṣọ márùn-ún mo ní aṣọ mẹ́fà mo ní mú mẹ́ta kí mi mú mẹ́ta ara ń gbé ìmánì gbé ilé mẹ́rin mo ní méjì kémi ní òmu méjì ṣùgbọ́n ìyàwó àjọ níjà ara wa tẹ́lẹ̀ o ó ti bímọ fún mi o àtijọ́ di nkankan náà o yìí sì gbà pátápátá nú ẹ̀mí mi wípé kèétú wá ṣe pé ntí máa ń sẹ̀mí tí mo ti fẹ́ kọ́ ọ mo tún wá ní kó mú ìtọ́ bá wù ọ ṣáájú mi èyí ló bí hadith Anas Malik radiyallahu ta'ala anhu tá a sọ pé mamu ahmed gbawa wípé iri anabi ma ra'ayna mithla qawmin qadimna alayhim ahsana muwasatan fi qalilin wala ahsana badlan fi kathirin àwọn ànsọ́rí tààrí àwọn èrú èèyàn bí àwọn eléyìí rí o kó jẹ́ pé ẹni tí ò nínú wọn tí ó bá máa ná pẹ̀lú àìní yìí náà. ẹ máa rí tẹ̀lọ́rùn lára rẹ̀ ẹ ń wá nínú wọn tó fẹ́ mọ̀ náà nínú yìí yóò sì sùn yín kọ̀dìkà fáwọnà lè mà wúnà ìrì ànábì kéde wípé kí là ń fẹ́ àwọn ànsọ́rí ní ó kéde pé ẹ sànú àwọn tí wọn fi lé ara apá sanu wọn láti òní lọ gbogbo kó wa adá méjì. àwọn ànsọ́rí wọn ò mú lájì àwọn màjúrù wọn ò mú lájì àwọn mú lájì àwọn ànsọ́rí àwọn màjúrù wọn dúró lọ gbárí kò ẹ̀yin ará mẹ́ka ẹ̀ máa ń pọ̀ oko dídá tọ́ kó kú ọmọ bàjẹ́ nkankan ẹ̀yin ànsọ́rí ọgbọ́n wò la dá àwọn ẹni ọ̀ máa ń pọ̀ oko dídá wọn wọ́n sì sọ kí àwọn arábìnrin lẹ́yìn wọ́n máa jókòó kalẹ̀ béèrè òkú bá a muhajiru tọba wa wà nílé tiẹ̀ òun náà ní dá wà nílé lásán ọlọmọdé àbúrò sọmọ ìyá mi o méjì kọ rẹ o tó a ti lóko yóò bá mú tólé tó a ti dé padà yóò wà kí yóò sì ń tí nǹkan oko bá ti dé yóò bá gbé wá pé mú fifty tiẹ̀ kí n tó mú tèmi kéde pé yóò yọ ẹ̀sà yóò wà kólé lọ wọn sì bá ń lára wọn nígbà ọ̀yá àdúsọ̀ sálámù sọ bá ń sọ fún wọn làwọn ànsọ àwọn màjìrún ẹ̀rù bá wọn eléyìí wọ́n ní àwọn ọ̀dà dúkìá méjì fún abrahamu bin auf kọ́wọ́ amú kan nù ọ̀yàwó méjèèjì ntẹ́ ìmọ̀ páwọn eléyìí tán nu ọlọ́run tẹ́ ìmọ̀ pìyàn tán nu ọlọ́run wọn ọ̀jọ́rú wáyé jẹ́mọ́ ta lọ sọ fún ọ pé wọ́n ń ta ń jẹ ni ẹni tí ń ṣe àkíkọ̀ ta lọ sọ fún ọ pé ń ta ń jẹ ẹni tí ń ṣe nìkáwù ta lọ sọ fún ọ pé ń ta jẹ ṣùgbọ́n a lè ran ara wa lọ́wọ́ àádà àwọn àṣìṣe kan bẹ́ẹ̀ nù ṣe sí wa tọ́jẹ́ wípé ẹ̀sìn ọ̀tá kò kí náà nìṣesí ọ̀hún àyàfi ẹ̀ ń fẹ́ gbẹ́rù gbọ́n rí ọmọ tó ń lọ ilé ọkọ yìí tí ń lọ ilé ọkọ yìí ọ̀dọ́ àbúrò ìyá rẹ̀ ló gbé dàgbà ìyá inú tó wá dání lórí yóò ní òun ló gbà fọmọ tó ròhùn rí ọmọ yìí bí àkọ́bí òun òun náà wà dánú oúnjẹ yóò àgbé fún wàlímà òun náà ni pé òun òun ra ẹsẹ̀rẹ̀ aṣọ fọmọ yìí òsì gbá báyìí òsì àwọ̀ báyìí fọmọ yìí dára náà ni afa ti ń ṣe àkíkọ oríṣiríṣi ni bọ́ mọ́tọ́ lọ máa fún yẹn ṣe máa rí ìyẹn ti lè máa wá obìnrin tipẹ́ kọ́lọ̀ òfin lóbi inú rí ó dùn ó ti máa wákùnrin tipẹ́ ó ti lè má bímọ tipẹ́ bínú ẹ̀ sì wá dùn tó yìí àbí nìka àyè mẹ́rin níkà sàṣàm ṣe àwọn àǹsọ́rí tí wọ́n ṣe tí wọ́n bá ń ṣe wàlímà bá dà dùkúlù kápẹ́ ọkọ súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ tán nínú ẹ̀dùn tí a máa ṣe wàlímà wọ́n ní àbúṣà sàlám nígbà tí ń ṣe wàlímà ọ̀kan náà ìyàwó rẹ̀ èyí tó ní ó gbé e lẹ̀ nígbà tó di pa ìjẹ tán ó ń kálukú bá ń kọrí ilé rẹ̀ wọ́n lọ gbóúnjẹ sí wa àwọn èèyàn wà máa dóúnjẹ jọ wọ́n jọ máa jẹ papọ̀ wọ́n máa jọ wọ́n fi ń ran ta ni lọ́wọ́ nígbà tó pé júmọ̀ náà náà ni àkíkọ̀ yẹn bọ́ sí bàdà là ánsìrì ní insha Allah alhamdulillah so tí mo nìyẹn ọlọ́pẹ́ yóò tún kó bí lọ kò sì sí nǹkan kan tá a fi máa wa lọ ìta máa gbọ́ yẹn bẹ̀ ni pé ah sọ́ta ń jẹ ni má fún lówó lẹ́yìn ìgbà tó o bá jẹun fún lówó ṣáájú tó wá bẹ̀ ìnáwó tí mo mọ̀ pé kú oṣù ọkọ̀ṣẹ̀ ìyẹn tí bá mọ̀ pé mo lè fọ́ bó ṣe ráìsì bó ṣàgolo ráìsì mẹ́ta gbé fún ìyẹn tó nínú bó ṣe rodo mẹ́wàá lèèyàn ní dànù ọ̀rá lọ gbé fún ẹ àbúrúkí fìlànà lọ́wọ́ ni o òróró gbogbo rẹ̀ kò ju làjì ìgò lọ gbé lọ fíìlì gáàsì méjì sìlíndà méjì ló ní méjèèjì sì kún lẹ́ẹ̀kan náà gbé kanú méjèèjì gbé lọ ọ̀dọ̀ wọn mo fi ràn yín lọ́wọ́ ṣùgbọ́n ṣé wọ́n sì ti gbà wípé wọn ò tá ń jẹ ìtọ́ ń sá fún un wá fẹ́ ni òun ṣáájú kó tó ṣènáwó ká mọ̀ wípé wọ́n ta àwa nu alàlìbírì wà tẹ́kọ́wá ńlọ́sẹ̀lẹ̀ jamaa ẹ má jẹ́ àfi súnà ìgbàrà wa ma ìkàlà ń ṣe ọ̀tọ̀ ní ta gbọ́ yé bẹ́ẹ̀ tínú wa la sì ń fi ṣe. ẹ wá wẹ̀ mọ́ ọlọ́run o ìyá kan bá wá bẹ́ẹ̀ sì tiẹ̀ náà ṣe máa ń ba lọ́ba tijú tijú tijú tijú wọ́n sá lọ jẹ àwọn gbèsè kẹjọ àwọn yẹn sì wá jẹunjẹun wọ́n tún dì lọ́ọ́lé ọ wá di ọ̀sẹ̀ tó tẹ̀lé kọ̀bálẹ̀ wájú mọ̀ wọ́n náà ah, wà bù ní bí ẹ̀sẹ̀ á sì tán ní ẹ bá dọ̀rọ̀ nílẹ̀ ní wọ́n sá sí pé ah ustad wàlẹ́ ọ̀yẹ́kẹ́ bá ní sọ̀rọ̀ ọ̀yẹ́ká gbọ́ súnà yìí o àṣẹ dandan ni ó náà lọ jẹ́ o gbogbo tí ó jẹ́ njẹ́ tí ó ta tiẹ̀ tí ó ta tiẹ̀ rẹ o but ustad wàlẹ́ ẹjọ́ àwọn nǹkan nǹkan pọ̀ gan o tí a máa kí wọn ní túbà yín nǹkan pọ̀ gan o àwọn máa ń ṣe jágbá wọn lọ́wọ́ ah akílọ̀ wà ń bẹ̀ àtàwọn fara ní. sẹ́ni nǹkan bẹ́ẹ̀ o oyin náà sì ni òun náà ni. jẹ̀mọ́ra wàlẹ́ kò sí ní tó nira nù náwó tó fẹ́ pé a bá ń kunra wa lọ́wọ́ lórí dáadáa àìsí ìṣe ọ̀rọ̀ rí òsì lẹ́nu ẹlòmíì gan igbogbo tí ó béèrè tí èdíjọ́ náà ni pé táìmù náà fìjọ́ kò sí ọlọ́run bá sì rí o ọlọ́run kùn in lọ́wọ́ o yóò ṣe é ṣe o kà á sọ ahan ìdúrà kọ́ fáwọn náà nìyẹn ṣé ṣé gbọ́ àná lẹ́sà pé mi ah, <laughs> tabasa gbé kalẹ̀ náà yẹn sáré bani manager ah manager kọ́ wà bú o ah manager kọ́ o ọ̀nù. àwọn sàbí ìwà aṣọra wọn mú yìí ẹni ta ló ń tọ̀nù wa lónìí jàmáà ta ló ń tọ̀nù wa lónìí tí ọjọ́ máa yá tí ọ máa wá dáko tí ọ wà jápọ̀ ọ̀ wọ́n wá ní ustaz ọ̀rọ̀ àwọn ọmọ àdúrà àti àǹsọ́ tí mo gbóyè náà ni o ọ̀rọ̀ ìbánilẹ́rù ustazu ẹ dákun ustazu ẹ bá ń kéde ń jimá gbogbo ọmọ ìyá ṣùgbọ́n wọ́n jọ wọ́n bá ń lo àmánà pẹ̀lú àlámẹ́rì wọ́n mọ fẹ́yìntì wọ́n lọ ta o wọ́n sàmà wá fẹ́fọ̀ lóko mi ẹ̀ ń bá fẹ́ lọ́wọ́ ní tí wọ́n fẹ́ jẹ́ ńlé ó bá sì ṣe ewédú na ni kí wọ́n wá tú lóko lọ́dọ̀ mi bó se lánàá wọ́n wá ka lóko lọ́dọ̀ mi mo èmi náà sẹ́rí ọrọ àwọn àmọ̀jírun ọ̀sà ikọ́ra lè sùn ma nígbà mo délé kò sẹ́ńtì ọ̀dẹ̀rú ẹ̀ wò jimá kejì náà ni ọwọ́ mọ̀ pé ha mo dáràn ntọ́ yẹ ni pé ẹni bá ń panu wa tí lágbára lọ́ọ́ ọ́ yabẹ̀ ẹni títí máa tó fún yàrá owó tẹ́lẹ̀ yà kó bá kó yóò sì máa ojú kan nu ojú kejì ẹ ń bá lówó tó lè fi rà nù wa tó náà mowó ń tọ́ lọ fi ra síìdì ọyọ́ mi tọ́wọ́ àgbẹ̀ fọmọ ìyá yìí ṣé ẹ mọ̀ pé oore tó padà kẹsẹ́ pé òun ló béèrè ṣùgbọ́n wọ́n ní ẹ sí ẹ̀mí ara yín báyìí fúnra yín abrahamani ọmọ sọ wípé ọ̀pọ̀lọ́ mi ti ríbi tó tutù kọ́ wa bàá bẹ̀ wọn èé sọra wọn dolórí ibú torí ìpín ọjọ́ ń wojú rí ọlọ́run ilé ìrọsọ ti ẹ̀tẹ̀mítẹ́mi ilé ìnáwó fẹ̀mí pé ìwọ ló sọ́bà yìí ebí mi náà wọ́n lọ́dà ìjàkárò ní ọ́ amma maluk wa owó rẹ àtàwọn alẹ́ rẹ fọwọ́ mú wọn ẹwọ ẹwọ na ìyá náà sọ naam tẹmitẹmi dùlúni alasu ṣe bẹ́ẹ̀ lọ́jà mẹ́dínà olówó ni mí orí mi sì pé pẹ̀lú owó pọ̀ ọlọ́run pé kí n mọ̀wó ṣe ẹ dúwe ọjà fún mi mẹ́dínà ọmọ ìyá bá pàṣẹ rẹ ìwọ ń sákàrà ọmọ nìmi èmi náà gbọ́dọ̀ sákàrà ọmọ nìyọ. jẹ́mọ̀ ẹ̀wò nǹkan mẹ́wọ́ àjọjókòó papọ̀ báyìí ní mọ́sálásí gbogbo wa náà máa ń tà àfijọ́ ń sera wa. àwọn tí yóò gbọ́rọ̀ yẹn gbà mí pé ẹ ẹ má dà sọ́rọ̀ wọn bí wọ́n ṣe ń fi irun gbọ̀n gbára wọn nu ẹ má o ṣé kò jẹ́ bánújẹ́ fún yàn. àáfàánú wa èmi jù mí ìwọ ojú mi ìlànà gbọ́ agbọ́wáàsì àwọn tí ẹ̀ máa da ogun ẹ̀rú ni fatiwa ọ̀sásùn máa ń le àwọn pírọ́mìtì ẹ̀ náà nìyẹn tí wọn ò fi fún wa ní wàásù máa wọn ní prime ọsàn prime gan ah, ó sì wà o wọn ní sáà níyàwó bíi méjì wọn mọ̀ sí wá sí fún àná nulẹ̀ tàbá àti à tó àti débi kẹgbà ẹ má pé ọsàn so à ah, wá sí wọn lé o à wá sí àwọn eléyìí wá sí wọn lé o o wọn ti ń ṣe wá sí lọ rí tẹ sí fò kọjá wájú wọn dẹ bínú kò mẹ eléyìí náà tí wọn sọ tiẹ̀ náà wọn sàn dàgbò ẹrú abrahamu náà wọn á ti sọmọ ìyá padà wọn wá júwe masala wọn wá júwe eh, ọjà fún un ọjà àjọ náà lọ́hùn tẹ̀mítẹ̀mí dúkìá ṣáájú òde ń pọ̀ sí ni tẹ̀mítẹ̀mí ẹ̀ńtẹ́jú ọjà sí wọn náà wá padà wá di bàbá lọ́jà olórí ọjà àbúrámbùnú àwòfì ọwọ́ adìẹ ń tí èso lówó kéke kọ́dà àwọn ni á gbà á kan rí wípé àwọn ìyá wa gbogbo àwọn obìnrin tá nínú ibì àwọn làwọn ọ̀ sanwó oṣù fún wa ẹni ẹni ìjọsí tí wọ́n bá sì fẹ́ ṣe wúmúrọ́ ṣe ájì wọ́n lọ́rùn àwọn ni owó níná rẹ̀ wà. abábùnà òfin kan náà nu o dúkìá tí ó fi ilẹ̀ fẹ́ bí tí wọ́n ó pín àà ọkọjá làákàyè èèyàn nígbà tó nù òfin àníyàn méjì tí ò fi pàdé ọmọ ìyá àwa ń bọ̀ ẹ̀rù bá bàmù àjùrún wọ́n bá sara wọn jọ́jọ́ kan bá dọ́sọ̀ sára gbé àwọn eléyìí ní tí ń ṣe fún ẹ̀yìn ti pọ̀jù àwọn bíi ní kí ló wá rí wọn ní à khashina an yadhabu bil ajri kullihi ntí ń bà lẹ́nu wípé sèwọ̀n tí kò gbóládà lọ tó bá nàbì ntẹ́ ìmàníyàn tiẹ̀ síra wọn nu ojú rí ọlọ́run ló ń kálukú sáwọn wá àtẹlé àti ànábì wa ní sọ̀rọ̀ sálàm ẹ̀yin muhajirun a àníyàn dáadáa lẹ̀ náà lẹ́fi pàdé àmọ́ ìyá yìí o ọ̀dà kò burú wọn ò kó gbóládà lọ ma athnaytum alayhim wada'awtumullaha lahum àbí wàá lókùrúgbà tẹ́yìn náà bá ti ń sọ dáadáa tí wọ́n ṣe fún yín ta ah la ilaha illallah ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyàlẹ́ ni ẹnì tó lọ fi sábàbí dáadó oríire fún ilé ayé tí bá ń dọ̀rọ̀ lẹ́ńta ẹ sì fẹ́ lọ pa ó ń tàn ìjọ ẹ bá wọn mọ̀ pé asáwọn ah, tó tẹ èjìká àwọn tó lọ fi jí odókè gan náà rè yóò kọ́ wa sùn yín pé ah, ibú ayé wo la ń gbé yìí náà ẹ oníbàtàrà rẹ̀ jẹ́ anabi wa tún mú oore wá fẹ́ àtẹ̀mí àtẹ̀yìn náà gbogbo ẹ̀ ń bá ń ṣe dáadáa sí ni tá a wá fẹ́ ṣe dáadáa sí tá a wà alágbára àti ṣe dáadáa sí padà ó ń sọ ọlọ́run ni ẹ máa ròyìn ẹ̀ dáadáa ẹ sì máa bẹ̀ lọ́n fún un bẹ́ẹ̀ bá ti ṣe méjèèjì irú lára ti ń gbà lórí yín ẹ̀yin náà tún máa wá gbà padà bẹ́ẹ̀ bá ti yín à tẹ́ ẹ̀ sì ń ṣàdúrà fún ẹ̀yin náà máa gbàládà wọn ò jẹ́ ládá lára yín lọ nìkan ẹ̀yin náà ó ní dáadáa tẹ́ ẹ̀ máa gbé kì í ṣe bí nìkan láì mẹ́yọ̀ ọ̀nà wọ́n pẹ̀rẹ̀ léyà fáwọn èèyàn wọ́n pa ní mùsùlùmù wọ́n pa ní jẹ́gẹ̀dẹ̀ pa ní kankan ẹlòmíì ọgbẹ̀rẹ̀ léyà yìí èmi ò lè ṣe jàsákùn lára fún ọ nǹkan ó dídí màálù kọ̀ọ̀kan ẹni wọn ni wọn fẹ́ ní kọ̀ọ̀kan jàsákùn lára xẹ́ra kọ̀ ṣé bẹ́ẹ̀ náà náà nínú ọ̀ra yìí kí ló fi dá yín lójú pé mẹ́wàá ni wọ́n pa jàsákùn lára iná lọ́fà tó jẹ́ pé òun náà lẹ́tọ̀ọ́ bá sáfù wájú tó bá rọdún mi. òun náà lẹ́ẹ̀bà. bọ́ọ̀mọ ìyá kan ní ẹ̀fọn ẹ̀bọ̀n fún ọ ní ráìsì pàtó fún ráìsì tàbí ṣé òun fowó ọbẹ̀ sí ní ah, ah. tí ẹni fún àà pẹ́ àwọn afáwọn náà ti dáadáa ṣé náà bá náà bá lóyún náà mọ̀lẹ́ ọ sáàtì ẹ̀sìn kan àwọn mẹ́rin àfi ogbó ẹ̀ràn tí wọ́n ti ẹ̀kẹ́kẹ́ jíṣẹ́. máa sinaitum aleyhim wa ẹ bá ti ń sọ dáadáa pẹ̀lú wọn tẹ́ ẹ sì ń bẹ fún wọn ẹ kú àwa ń àwọn kan wá sẹ́kù aláwọn yìí ń gbé àwọn ni àṣàbù sùfà yìí tọ́ bá wá bá nàbí nu oúnjẹ bí gbè fún ẹ tọ́ bá yìí jẹ́ sàárà àdàbí òní jẹ́ mbẹ́ tọ́ bá díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé ànájì ojagun badiri díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ uhud díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó di pé ọlọ́run gbà fún sàlám ńgbà fún ńgbà fún ńgbà fún títí títí títí títí títí títí tó fi di wípé ìgbàláàyè wá wà fẹ́sìn ọlọ́run ọba bí ìgbàláàyè ṣe ń wà sí ọjọ́ kankan gbogbo wọn kò mẹ́ tí wọ́n bá ti rí ẹnìkan fi hábì kan pé ìwọ lọ máa mú nǹkan báyìí lọ lápẹrẹ ìwọ máa lo oko báyìí ìwọ máa sòwò báyìí ìwọ máa lọ ọ̀lù báyìí wọ́n wá ń dín kù díẹ̀ díẹ̀ a ní mélòó four hundred wọ́n wá ń dín kù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi wá di pé kò sẹ́kù ẹnì kankan bẹ́ẹ̀ mọ́. lára ìkọ́wé ìsowọ́pọ̀ yìí Mu'adh bin Jabal nígbà tá a nínú sí Yamani ọ sọ pé ìnáka tá a ti kọ́ wọn mi ní alil kitab yamani ti lọ́njọ́ náà lọ́hùn anabi wa ń sọ fún lọ́wọ́ gbẹ̀yìn nígbà táwọn bí ń sìn lọ wípé la'allaka la telqani ba'da amika hadha ó súnmọ́ kọjá pálí kí a máa láti jọ pàdé padà o muhadu bu ẹkún tóró ti mọ̀ pé anabi kì í sáwàdà bí ọ̀rọ̀ rẹ̀ àwàdà rẹ̀ òótọ́ ni ẹ̀kún gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ kọ̀ padà bá nàbí ma ọdún kẹta ló tó wá padà kọ́dà sẹ́mi pé ọdún méjì àtòsù díẹ̀ àbí oṣù mẹ́fà ẹni àbákìrì ló so sọlọ́n sì ti pin anabi ní ọsọkatọ ntẹ ntí wọ́n fi ṣe ìrọ̀lẹ́ lẹ́yìn mi alikilafatu baadi thalathu nasana walhadu thabitun inda imam ahmed fil musnad wa fi ghayrihi pé àròlé anabi lórílẹ̀rẹ̀ tààtì yíyàsí náà lẹ́ẹ̀fì lò ẹ̀yin mùsùlùmí lẹ́yìn rẹ̀ báyìí mùlùkún kí ni anabi pé àdúdún ntokuta yi ma jẹ gaba ìgèrè ẹnìjẹlẹ yìí máa débẹ ṣé ètò ìsọ̀rọ̀ ẹ̀kọ́ yìí náà kí láì máa débẹ o ìgèrè ẹnìjẹ ẹ nífẹ̀ẹ́ ọ̀run débẹ̀ mà ẹ bẹ̀rẹ̀ ló kọjẹ́ ẹ pa àwọn eléyìí ẹ sáwọn eléyìí ládàá ẹ dàbí rú ẹ ṣe nǹkan nǹkan muluku jamu malik ọba ọba ọba ló kù tó tó kù sùmọ́ pẹ́pẹ́ khalifa báyìí kò sí ntọ́jọ́ mọ́ abakiri lo ọdún méjì kápọ̀ ọdún méjì nù rẹ̀ lápẹ̀rẹ̀ ọwọ́ adi àsìkò usman òun ni mu'adu wa ń bọ̀ láti yamani. kíni ń bọ̀ wá sí àwọn yẹn ti gbà sílámù wọ́n ti gbẹ́sẹ̀ ọlọ́wọ́ báyé wọ́n yọ zaka bó ṣe yẹ kí wọ́n máa yọ wọ́n ti wá ń sàwọn tó gbọ́n kankan ó fi wá di wípé kò sí mùsùlùmí kankan mọ́ tọ́wọ́ wà ń kó ẹ̀ tí máa gba zaka ah! nígbà tí ìdọ́dún kiri kejì kẹta muhammed kò burú ẹ máa kó àwọn zaka ìjọ sí stọ títí kọ̀sọ̀kọ́ta fẹ́ dá a kò lọ sí capital islam tó ń ṣe madina gbogbo bí wọ́n bá ṣe yẹ kí wọ́n pín madina kí wọ́n pín síbi tí àyìnbá tó ti ní ìdí ẹ̀ ní yámánì báyìí o ẹnìkan kan ò sì mọ́ tó sì kọ́ wá gbàzàkà tọ́tọ́ sí kò sí mọ́ nkálukú ti ní tó ìwà ńkọ́ kí ni ìbọn mẹ́dínà tí gbogbo tilẹ̀ rọ́gbì bí kí á ní àánú lásìkò Umar rọ́dìrà tànàdọ́ kí á ní muhadi ní ọ̀yìnbó láti yámánì o kí ni gbogbo ìtí ẹ̀kọ́ lọ́yìí àìmọye ràkúnmí ẹ̀sìn màálù ẹ̀ẹ̀ran nkankan gòódì bẹ́ẹ̀ umaru wa jáde sí mi muhadi oníyẹn ewu gbogbo eré òní à alihamudulilayi àwọn yẹn ti gba isilamu wọn ti sọ lọ́wọ́ tàbí nẹ́bí kọ́ra nígbà tí wọ́n gbọ́ yé gbogbo zaka wọn nìkan kan ah, àwọn arólósì máa tọ́tọ́ ká fún ní zaka umaru kéé láńkó yìí bá ọmọdé náà ta lọ́dọ̀ rẹ̀ sí lọ́rùn kọ́sẹ́ tí ó gbà mí náà mọ́ wádàpadà anabi òfin asórí òsì àwa la fira wa sórí ìyà ní orí pé ní tí wọ́n sọ ni pé wọ́tà á wà ní wàtẹ́kùwà àwa ń bọ̀ tí a fi di ẹ̀mí wa àwa ń sọ́ọ̀rì bí ẹ̀ ń ṣe wá gbẹ̀ ẹ̀sìn ọlọ́run láàyè tó tí ẹ̀ ń gbẹ̀sìn ọlọ́run láàyè tó wọ́n wá bá nàbí lọ sí ìrìnnà yìí ẹ máa máa wo ẹ máa wo ẹ máa wo àdánwò tí ó ń kálukú ò lè bọ́ mbẹ́ ntọ́lọ́ ń bí àná ní pẹ́sẹ́ ẹlẹ́wàá ìjẹ́ náà níyàn so orí bó ṣe wọ́n ìwọ má bí èmi ntí ń kọ́ tẹ́ ẹ lẹ́tọ̀ọ́ bó ṣe wọ́ ọ wà lọ́dọ̀ mi iná lọ́lọ́ fi ń kọ́ kálukú tí ń yàtọ̀ síra wọn yìí a sì gbọ́dọ̀ ní ẹni re lànà bí sọ wípé ọ̀daràn ta ló ń tàn alimustashar ẹn tá a bá lọ fọ̀rọ̀ wa lọ tá a wá pẹ́yìn dàtàn tó wá tẹ sórí igbá pé àti òsàsù sopa ah ọ̀rọ̀ ìtí gbogbo tí mo bá gbọ́ kó tó jọ́ mẹ́jọ orí mi dàrú nìyẹn orí rẹ̀ sì dàrú náà nù abájọ náà bẹ́ẹ̀ ni òsàsù ọmọ mẹ́rin wá ipe ẹ̀ ojú méjìlá níbí máa ń gbà wọ́ sọ àníbí àmọ́ òróró ń gbà mí a sì máa ń lo ṣòkòtò ṣùgbọ́n bá a bá múrò náà kò ṣe ń tó burú jù a sì ń wọlé ṣòkòtò mọ́ni òun náà ni wọ́n máa sọ̀rọ̀ yìí. ìnáli mustachara mu'tamanun ó ń sọ ọlọ́ni ẹni tá a bá ti lọ kọ́rọ̀ wa bá lọ́mọ àyànú ẹ̀sìn tá a fọ́rọ́ wa lọ mu'tamanun ẹni tá a ti gbà wípé bó ṣe tó àti bó ṣe dáa ni ó ṣe dá sí ni kọ́wá jàǹbá wa wọ́n fi ìyá rẹ̀ àtẹ̀gùn rẹ̀ wọ́n fi kọ́ lọ́rùn síwájú ọlọ́run Hunaini kò sí ogun tá nàbì lórí tó ti jẹjà tó bá wọn ràkúnmí tí ẹ kó mbẹ kò sógun tí ẹ ti rí rí màálù tí ẹ kó mbẹ kò sógun tí ẹ ti rí rẹ rí nítorí tó sì fani wípé àwọn kèfèrí nígbà tí wọn fẹ́ lọ pàdé ànábì wọn làwọn ọlọ ọjà ogun ìlógun tátán kó ń kálukú kó gbó dúkìá rẹ lọ kọ́mọ́bà ní nkankan títún wọlé yín mà ọjà sì jẹ wọn lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn ànsọ́ọ̀rù ń gbúná kálukú náà wọ́n wá ń wọlé pé àhà oore rè kí ni ó lè kàn mí náà o nígbà tí bí ìràkúnmí bí ogún kàn mí níbi ogun tí nǹkan ò ti tó báyìí irú eléyìí wá ń gọ́ ti ń dà fòtò lò lójú wọn náà àwọn fẹ́ sọ̀rọ̀ ni o ìlọ́nà ti ń sọ fánàbí wípé so rántí pé ọwọ́ wọn tí fi sin pé àṣẹ ṣíríkù mà omi ọwọ́ wọn èyí tí ì gbẹ máa fún wa pé ẹni òró kan bẹ wọn ò fọlọ́gọ́rùn ràkúnmí àwọn tí wọn fún bá ń fẹ́ tó mẹ́wàá àkúnmí hundred hundred hundred ẹran hundred two hundred wọn sàn ha títítítítítítí gbogbo àwọn mọ̀hajirun gbogbo àwọn ará maka tí wọn ṣẹ̀ṣẹ̀ gba silamu torí pé maka táwọn bí ṣẹ̀ṣẹ̀ sí maka tán ẹ̀yìn rẹ̀ ni Hunain ṣẹlẹ̀ wọn ò jẹ́ ó ti maka tọ̀ wá sí wọn Madina tó fi lọ́gùn Hunain àwọn bọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ yìí àwọn ànsọ́rí bá sara wọn jọ àti ẹnjẹ bí ọ̀dọ́ ní wọn náà pa irú kí lójú àwọn akẹ àníbí sàpàdà gbọsọrọ wípé àwọn ànsọrí wọn ń kùn lábẹnú pé a ah, ìfìyàjẹ èèyàn kọ́ lélẹ́yìí ah, tá a gba àwọn èèyàn lé àwọn náà lọ́lọ́run fi ràn ànábì lọ gbogbo ẹ̀ wá rí bó ṣe á rí tá ànábì wà ń pé kíní fáwọn èèyàn rẹ̀ ngangan jẹ̀mọ́à tọ́lọ̀ ń ba pé késù òrí ẹ̀mí àwọn ẹni yẹn bó ṣe tó kí ló ti wèé fún ẹ̀rẹ́ excuse náà a sọ túra wálẹ̀ ká máa ṣẹlọ́hún ṣùgbọ́n wọ́n ní aṣọra wa mú ló fi jẹ́ pé mùsùlùmí kìí ṣe ti máa ń gáàyàn pé mi ò ní tí sọ̀rọ̀ because òṣùwọ̀n àyàn rè tí kùn ẹ filẹ̀ mọ̀ ń ga ni mọ̀ ń dẹ́ni mùsùlùmí èdè yàn wàláyà àmọye ilé ló ti fọ́ torí pàǹdẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ tí ò yọ sí tọ̀láàkù ọ̀pọ̀lọpọ̀ ní tọ̀láàkù láàrin ọkọ àti ìyàwó pé time mọ̀ ń dẹ́ lọ ẹ filẹ̀ máa gbà mú báyìí lọ́rùn ọwọ́ téèyàn bá mú ẹ ti ń ṣàìdá láti bíi ó súnmọ́ kọ́ mọ̀ wẹ̀ntì èdè bi ó súnmọ́ kọ́ mọ̀ wẹ̀ntẹ́ èmú bi àfẹ̀ntẹ́yìn ọ̀bà mọ́ ọlọ́run fọlẹ́ ẹ́síkúsì ṣùgbọ́n ìtọ́ ọmọ tó wá ń dáa lé tíyà rẹ̀ bá dé ìyẹn ní òpin bẹ́ẹ̀ o wọ́n sọ fún ànábì wípé nígbà tó wá nígbà gbogbo ayé tí tọ́ba tó táìmù kan nǹkan dàrú ṣé àwọn ẹni retí bá mẹ́ńbẹ̀ náà ń gbà náà wọ́n mọ̀ tọ́wọ́ ń bí aburú àbí wọ́n tọ̀wọ́ o ìdá kathol lọ́kọ́bà nígbà tí aburú bá gbalẹ̀ gboko tọ́pọ̀lọpọ̀ wọn náà dáálé riwaya mi tún wà pé yóò kàn wá nígbà tó bá ti di wípé kò sí àyà àfífà ìdámọ́ àdìsàn wa bẹ̀rẹ̀ sí í ṣe kútùbà ọwọ́ bá wọn sọ̀rọ̀ wípé ẹ̀yin à ń sọ̀rọ̀ ẹ bá ṣe sùúrù ṣé bí mo rí yín lẹ́nu ti di ọ sọnù tẹ́ẹ̀sì lójú ọ̀nà èmi náà lọ́n fìfì yín mọ́nà ní bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ bára yín ṣe kí n tó wọ Màdínà síbi ìlọrin fìsọ wípé ànábì sàn sọsọsọ ànábì ní ẹ tó bá sì wẹ̀ yín náà làálàkùn tẹkùnú ni ẹ̀yin náà lè sọ pé ṣe bí wọn náà ń gbà níjọ́ tó dé Madina sẹ́bẹ̀rẹ̀ méjì náà lẹ́yìn náà dé tó bá sì wẹ̀ náà ẹ́yìn wọn ni ẹ́yìn Allah wa rasulu amanu ọlọ́ àtànábì rẹ̀ ìyẹn lè ṣèrègùn lórí hàn tí ẹ̀ sì rí ṣe ìrègùn lẹ́nu ta ni ọlọ́run níjẹ́ ńgbọ̀ ya ànábì wa ni àdéhùn èmi àti kìí ṣe bí inna maw'idi ma'akum inda al abata omi tọ́lọ̀ ń fún mi haudu tọ́jà pé ẹnì kò tó mú kò gbé ọgbẹ́ mọ́ ìfọ̀kànbalẹ̀ ayérayé haudu ní ti lọ rè dúró tí ń ti pàdé yín ẹ wá musọ́wọ́ innakum satajiduna ba'di atharọ̀ hmm. ìfi ẹ̀tọ́ ẹnu dunni téèyàn ọmọ wò pé mí náà tọ́ sí kinní yìí tá a sì ní í fi lílé fi yín lólàyé ibi ń sínú jẹ̀mọ́ orí bí orí bẹ́ẹ̀ kò sí tó jẹ́ khalifa lẹ́yìn anabi ẹnìkan wá jókòó lórí àga o ń wá ń darí ẹ̀sìn ọwájú àǹsù kò sí. ismiru àrùbíní sùúrù ni ẹ ṣe nítorí wípé ọlọ́run ọba yín ṣàdéhùn bí ẹ wá wo bí wọ́n ṣe kún islam lọ́wọ́ tó bẹ́ẹ̀ ṣe gàǹgà tó tó bẹ́ẹ̀ ẹ wo bí tọ́lọ́ ń gbàdánwò wọn gbà. ìkejì ẹ̀ àdúsọ̀ islam tí wọ́n bá ń lo ogun ó ní group by group ni wọ́n ìdílé lágbájáre lápẹ̀rẹ̀ ká sọ wípé Yorùbá lápẹ̀rẹ̀ wọ́n wà ní àwọn Ìjẹ̀bú Òde tí a bá ti fẹ́ sọ̀kalẹ̀ gbogbo wọn wà lójú kan àwọn Ìjẹ̀bú gbó wọn wà lójú kan ṣùgbọ́n bí ẹsẹ̀ ń lọ mọ àti ànsọ́ọ̀dù náà ni wọ́n àwọn bànú kìnìún kan àwọn kìnìún kan kìnìún kan wọ́n sọ wà bẹ́ẹ̀ àwọn ànsọ́ọ̀rù wọ́n wá gbé ọ̀dọ́ langba kan dìde géńdé wọ́n ní ọlọ́ pọn mi wá táwọn ò mú lọ́dọ̀ wọn muhajiru náà ẹgbẹ́ nìkan ìdọ́rọ̀ tiẹ̀ náà ìgbà wọn fa omi sókè muhajiru sọ pé òun náà kọ́ dà sínú koroba àti tòun ansọ́rì náà lóun náà kọ́ dà sínú koroba àwọn wọ́n sàjọ ń jà sí falaka ilmuhajiri ilansọ́rì ọ̀dọ́ tọ̀dọ̀ àwọn muhajirun bó ṣe fún ti ansọ́rì ní ìlàdì náà wọ́n wá pariwo pé yéé ọwọ́ àwò owó bó ṣe sìgbẹ́lẹ̀ pé a ah, ti ń bá ní dojúkọ ẹni bí àwọn tó fẹ́ jíyà kó yà ni o ọwọ́ àdojúkọ àwọn yẹn pé yà ni là ń sọ̀rọ̀ ẹ̀yin à ń sọ́rí ibo ẹ wà pé sọ̀rọ̀ pé mi nìkan mo dáwà ń bí ni mo níjàmẹ́ mo láwọn tí wọ́n sàn gùn mo náà tí wọ́n tó gbé ìyá mi lọ́ba kẹgbẹ́ àwọn làwọn náà bá dárí dìde tí náà ni à bí n bá tiẹ̀ lé délé yìí mú ṣé ìwádùn ènìyàn dààmú ó náà bá fèsì àwọn èèyàn rẹ̀ làwọn sọ́ọ́ ńgbà tó ló ń kálukú bá yọ̀dà ó ń sọ ọlọ́run wá ń jáde bọ̀ sí wọn àbí wà ní la ilaha illallah abihada umiritum ṣé ntọ́lọ̀ ń pa yín láṣẹ rí èèyàn méjì péré ń jà ṣé ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ́nà alukurani ni gbogbo ìgbà tí ikọ̀ méjì bá ti ń jà nù kọ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ di mẹ́rin láíláí mẹ́ta lẹ́ẹ̀dì ẹ̀yin tẹ́ẹ̀sì nù wọn lódìdí ẹ ẹ ẹ̀yin tẹ́ẹ̀sì ní olódìdí ẹ pè àwọn méjèèjì fún àjọṣe tí àwọn méjèèjì tẹ́ ẹ bá ti rí ìkẹ́ tó bá sọ pé òun gbà láti ṣàjọṣe ẹ darapọ̀ mẹ́rin tó gbà láti ṣàjọṣe òun èyí tí ó gbà ẹ mọ pàṣírí ẹ̀ títí ké gbà tí ó bá ti á gbà ẹ kún àwọn tó fẹ́ bájà tẹ́lẹ̀ ẹ wá jọba àjà sẹ́yìn tó yín mọ́ kèsì ìṣe ìjà bá a bá bọ́ bá ẹ fi ẹ fojú wọn èèmọ̀ kí wọ́n padà kí wọ́n mọ̀ pé àjọṣoríire ni ẹ wọ́n àwàlìjẹ náà tipatipa ẹ wú hàn padà sínú dáyọrọ àdánwò ìdè ànábì wa ni dáhùwà ẹ fi wọn wọn báyìí lẹ fa iná ha múntinà ntí ń rùn ni ntí ò sínú ẹsìn Ọlọ́run ba òlélẹ ó ń sọ Ọlọ́run wa kéde ní fatihu maka ibi tí nǹkan ti wá ń dàrú hadha alladhi jaa hadithi alladhi akhrajahu ahmad fi musnad muslim fi sahihi. وأبو داود في السنن والنسائي في السنن وابن حبان في صحيح من حديث شعبة ابن التوأم شعبة ابن التوأم ní oṣù ọlọ́run wa ń bá wọn لا حلف في الإسلام ibi tá a wá ń bọ̀ tí ẹgbẹ̀rún ti ṣe gbogbo wa nù bá a ṣe jọ wà mọ́sálásí ìpapọ̀ yìí tí wọ́n bá ń bú ìsìláàmù ó lè kan la ṣùgbọ́n tí wọ́n bá ń bú ibò míì tó tún bì lọ́ngì sí yóò sì máa ta la wa ní لا حلف في الإسلام látòní lọ mo aṣọ àwọn muhajirun àti àwọn ansọ́rí pọ̀ yìí ìsopọ̀ yìí láti ẹ̀yìn ìgbà tí wọ́n ti jagun bádìrì tán ni mo yọ àwọn nǹkan kankan kú ò sáwọn nǹkan kankan ara àwọn tí mo yọ kú ò ọmọ ìyá mi ọsẹ wá gba àbòsí ìwà kí n wá kun wà ẹ gùn ní ìkùn ọlọ. ọlọ́run ni mo yọ kó ẹ gbọ́dọ̀ máa ra yín lọ lórí àbòsí mọ́ ó ti wà ní jahiliya tẹ́lẹ̀ bákan náà àtàwárùsù bainakuma wa ulul arham ba'duhum awla bi ba'din fi kitabillah ẹ lè jogún ara yín máa wo ẹbí nínú àti wọn ẹ lè jogún ara wọn ìlókùn tẹ́jọ́ máa jogún ara yín ọlọ́run tún yọ̀yún kó ń bẹ̀ wá jẹ́ tààwùnù alal kájọ lórí dáadáa lórí dáwà ká má fúnra ẹni ká pé èèyàn bẹ lórí àbòsí ká ah, ọmọ àyà sọ ma pé nìbọn wà nù sàárè rẹ tọ́ ọ bá ti jù mí lónìí èyí dánwò yìí ó ṣe díẹ̀ o lọ dá àlámọ́rí yìí padà o ntẹ́ni dánwò yìí ọ̀ dá o kẹ́ ẹ máa borí jù kẹ́ ẹ lọ rí máa jí kwẹ́sẹ̀ wò nǹkan burúkú ni o kẹ́ ẹ máa ṣe parí sẹ́fọ̀n ọmọ nǹkan báyìí ni o kẹ́ ẹ ṣe lẹ́yìn eléyìí àwọn nǹkan tó dáa tó dáa yìí onímọ̀sẹ́kù ó sì ọlọ́run wá kéde fún gbogbo wa wípé la fili islam kí là ń pè ní hilifu ìjọ sóra ẹni pọ̀ láàrin èmi àtẹnìkan lápẹrẹ àbáwá mẹ́wàá kan lápẹrẹ kásùrọ wa pọ̀ pé sẹrẹ wa mẹ́wàá wáyé àjọ máa yára wa lówó àjọ máa búra wa ló ń jẹjẹ tá a bá jọ nídìí ìkúnlọ́wọ́ bóyá fẹ́ soko àlejò pera wa sẹlẹ yàrá mẹ́wàá yìí ẹlòmíì ò lè wọ àárín wa mọ́ o bẹ́ẹ̀ nìkan bá tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ń pòun wà àárín wa a ní fún ní fèsì bá a sì fún fèsì ó ti yé wa wípé a fẹ́ lò mọ́gbà ni a kò náfẹ́ ìlànà pé ọmọ ìyá jẹ́ ńlò mọ́gbà ńpèpè tá à ń ṣe bí òye ńlò mọ́gbà ó ń sọ ọlọ́run wa ni ìdàkọ́ńkọ́ àjọṣepọ̀ kan táwa sọ wípé sẹ́lẹ̀gbẹ̀rẹ̀ tí wọ́n ẹ mọ̀dà sí o àwọn mọ̀mọ́ sùn wọ́n pọ̀ ni o ìsopọ̀ tó tún yàtọ̀ síta yòókù ni o la hilifa Islam kò sí àjọṣepọ̀ ìdàkọ́ńkọ́ bọ̀tánù rẹ̀ ọ̀tánù mi tẹ́lọ̀mí ò sì gbọ́dọ̀ màmá kò sínú Islam ìmọ̀ à nídìí ẹ̀ mọ́ ọlọ́run ti kẹwàá ẹ̀sìn yìí èsì ẹ̀sìn abẹ́lé mọ́ ẹ̀sìn èsì ẹ̀sìn kílókọ̀ láàhínífà fili islam ntí ẹnì kan fi máa sọ wípé ẹ bọ̀ tù sáà sì ẹ̀kan sọpá àlè sọ̀rọ̀ ni sáà kẹ́ ń bú yẹn ẹ lọ sọpá sáà kẹ́ ń bú ẹ bá ti bú mọ́ríkà sì ti bú àwa láàhínífà fili islam kí ló tó fi sọ pé ẹ má ti bú islam wọn ti bú ẹ̀yìn ẹ má tó dá nǹkan kankan yọ lọ́tọ̀ ẹ má tó ní adarí nu adarí ànábì ní kíni o ìlà adarí wa tó ń ti bẹ́ẹ̀ àwọn ansọ́ọ̀rì wọn dúró déédéé bí wọn ṣe dúró déédéé tó náà alásàlám fi àdánwò kàn wọn lórí rẹ gbogbo àwọn eléyìí ni hijirọ bí wa nínú ẹkọ nínú àwọn nǹkan tó yẹ ká mà nípa ẹsìn wa tó sì yẹ pé kóńkálukú ó yẹrẹ ẹwò lónìí wípé irú òwe mọ máa pa wípé ṣébi pẹlẹbẹ láti ìní òwe mi sọmọ ìyá mi nú ẹ̀sìn àbí òwe ni pé nǹkan àlejò a sì dé abùnbí irúgudu àwọn tí wọn máa sọrú òwe yìí náà wọn dára wọn mà tálẹ́ǹtì sí ìsìláàmù tó tí ìsìláàmù rẹ̀ tún wá nínú nínú ọ̀nù ó ń tọ́ ọmọra rẹ̀ ìdán ajẹ́ pé ìjírọ́ táwa mùsùlùmí tá a gbọ̀yé mọ́ lónìí òun náà lọ fa ojú tí ń pàdé yìí tọkàn ọ̀pápọ̀ àwọn tá a fi gbẹ́sìn yé ṣe bí ẹ ṣeré naam tí a fi sórí rẹ̀ àwa ń bẹ̀rẹ̀ sọ̀sán níjọ kan rẹ̀ kọjọ́ kọjá wà nù ẹni tẹ́ pé tọ́ba gbọ́rọ̀ rẹ̀ èyí tó dáa ju bẹ̀ òní ó mú tí ó sì tẹ̀lé jẹ́ kí títẹ̀lé rẹ̀ di ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wá lọ́rùn o gbígbọ́ rẹ̀ òun fi rànú títẹ̀lé di ọ̀rọ̀ àlọ́rùn o méjì àsọ́ọ̀tì láyé yìí méjì àsọ́ọ̀tì lálìkìyàmá lò wá fún yọ̀nù rẹ̀ mọ́ lò wá fún bínú rẹ̀ nínú àwọn tí yóò máa pa súnà nábì rẹ̀ méjì àwọ̀ wà ń bẹ́ o nínú àti tó máa fi yé òní òjá wà ń o ẹ̀sìn ti dàjòjì nínú àti ọba dàjòjì tàbí nù àti ọ sọdájòjì lójú àwọn tí wọn mọ̀ pé bó ṣe kí nǹkan oríire àbíọ́mọ̀ tiẹ̀ ń lagídí ọlọ́run àwa ni ó lò fún gùrọ̀báwù tí ànábì sàdúrà fún yẹn àwọn tí wọn bẹ̀ sí ìdàjòjì nígbà tó bá di kíni o tó bá di àjòjì ọlọ́run dàkún mọ́sá síbẹ̀ fún wa o wọ́n rájà kan sọ eléyìí ni àwọn ẹ̀kọ́ kan tá a rí mu nínú hijirọ́ inshallah rahman a bẹ̀rẹ̀ pẹ̀lú mọ̀ọ́dù tuntun mi tó bá di jumu'ah tí ń bọ̀ in umri baqiya. الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين احمده وامجده واعظمه واشكر على نعمه ظاهره وباطنه واشهد ان لا اله الا هو شهاده من يرجو رحمته ويخاف عقابه واصلي واسلم على المبعوث رحمه للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا مؤبدا امه الاسلام اوصيكم ونفسي بتقوى الله هذه وصيه ربنا لجميع خلقي قال الله سبحانه وتعالى يا ايها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام بعد قدوم رسول الله صلى الله عليه وسلم المدينة آخى بين المهاجرين والأنصار لما رأى فيهم من وحشة الغربة ومن قلة اليد ما عندهم مأوى يأوون إليه ما عندهم عشيرة يؤانسونهم وقد فقدوا أموالهم وديارهم بهجرتهم من مكة إلى المدينة أمر الله سبحانه وتعالى نبيه بالإخاء بين المهاجرين والأنصار اختلف أهل العلم في عددهم قال بعضهم أمئة خمسون من المهاجرين وخمسون من الأنصار وقال بعضهم تسعون قال بعضهم وقعت المؤاخذات بعد بناء مسجد رسول الله صلى الله عليه وسلم وقال بعضهم بل وقعت أثناء بناء المسجد وقال بعضهم بل وقعت بعد ثلاثة أشهر من قدوم الله صلى الله عليه وسلم المدينة وقال بعضهم بل بعد تسعة أشهر وقال بعضهم بل بعد سنة الاختلاف عند أهل العلم فلما أراد صلى الله عليه وسلم أن يؤاخي بين المدينة والأنصار آخى بينهم في دار أنس بن مالك كما أقر بذلك وكما جاء في المسند عامر بإسناد ثابت وكذلك قال بعض العلم بل آخر صلى الله عليه وسلم بين أصحابه في مسجده الشريف فإذا أخذنا بهذا القول فنقول المؤاخاة إنما وقعت بعد بناء المسجد طيب الرسول صلوات ربه وسلام عليه أخى بينهم ووثق ما بينهم من ودتي وقواهم بنور الإيمان أخى بين سلمان الفارسي وأبي الدرداء وأخى بين عبد الرحمن بن عوف وسعد بن الربيع قال عبد الرحمن بن عوف آخر صلى الله عليه وسلم بيني وبين سعد بن الربيع فأخذ بيدي فذهب بي إلى بيتي فقال يا عبد الرحمن إني أكثر الأنصار مالا إني أقسم لك مالي وانظر أي زوجتي هويت تنزلت عنها لك فإذا حلت تزوجتها فقال عبد الرحمن بن عوف لسعد بن الربيع رضي الله تعالى عنهما وارضاهما دلوني على السوق بعد إلحاح كبير دلوه على السوق ف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 من صني الأنصار كيف واساهم الأنصار حتى ذهبوا إلى رسول الله صلى الله عليه وسلم حين خافوا ألا يذهب الأنصار بالأجور كلها فقال لهم رسول الله صلى الله عليه وسلم ماذا رأيتم قالوا ما رأينا ما رأينا قوما أحسن مواساة في قليل ولا أحسن بذلا في كثير كفونا المؤونة و أشركون في المهنأ أي في الثمرة فقال صلى الله عليه وسلم مما تخافون قالوا لعلهم يذهبون بالأجور كلها بالأجر كله فقال صلى الله عليه وسلم ما أثنيتم لا ما أثنيتم عليهم ودعوتم الله لهم لكن ما هذا قال رسول الله صلى الله عليه وسلم للأنصار حين خاطبهم في بعد غزوة الحنين بعد أن قسم الغنائم على المهاجرين ولم يسب الأنصار منها شيئا فقال الرسول صلى الله عليه وسلم موعدي معكم عند الحوض ثم أشار صلى الله عليه وسلم إلى شرط من عشرة الساعة ابتلى الله سبحانه وتعالى الأنصار به فقال إنكم ستجدون بعدي أثرا وقد رأوها بعد رسول الله صلى الله عليه وسلم حقا ثم استحثهم الرسول على الصبر أن يصبروا وكذلك الله سبحانه وتعالى قد سكت الشيطان برسوله فيما تشاجر بين المهاجرين والأنصار في غزوة من غزوات رسول الله صلى الله عليه وسلم فسكتهم الرسول بقوله لما أراد المهاجرون أن يهاجم الأنصار والأنصار كذلك وأخذ كل واحد منهم رمح رماحه رماحهم وسيوفهم قال النبي صلى الله عليه وسلم أبهذا أمرتم دعوها فإنها منتنة فإنها دعوة الجاهلية إلى آخر هذه القصة لذلك من رحمة الله سبحانه وتعالى لنا أن وحد صفوفنا بهذا الرسول وأن جعل كلمتنا واحدة بهذا الرسول وأن جمع شتاتنا بهذا الرسول الكريم صلوات ربه وسلامه عليه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم إنهم يصدون عن سبيلك ويقتلون أولياءك ويكذبون رسلك اللهم ربنا عليك بهم أجمعين اللهم ربنا أحسهم عددا وقتلهم بددا ولا تغادر ولا تبق منهم أحدا يا جبار السماوات والأرض اللهم ربنا وحد صفوفنا اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ردنا إليك ردا جميلا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا أصلي شأننا كله ولا تكلنا أنفسنا طرفة عين أمة الإسلام إن ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدا في بنفسه وثنى بملائكته وثلث بنا قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة صحيحة الثابتة إنه من صلى علي صلاة صلى الله عليه بها عشرة اللهم ربنا صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن بن القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا